وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل برعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته ورحمة الله وبركاته أدعو قفوا لهم أبا أبا تي أتم شنير فوا látara fífẹ́ rẹ̀ àti kádàrà rẹ̀ ipe á di ẹni tí yóò lè gba àwẹ̀ Ramadan ti òní náà abẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó má ṣàgbá ní ìbádà fún wa eléyìí ni tafsir quran nínú suratul Baqarah níbi tí a kà ní òní òun náà ni àyà ọgọ́rùn-ún kan àti mọ́kànlá أعوذ بالله من الشيطان الرجيم وقالوا لن يدخل الجنة إلا من كان هودا أو نصارى تلك أمانيهم قل هاتوا برهانكم إن كنتم صادقين بلى من أسلم وجهه لله وهو محسن فله أجره عند ربه ولا خوف عليهم ولا هم يحزنون وقالت اليهود ليست النصارى على شيء وقالت النصارى وقالت النصارى ليست اليهود على شيء وهم يتلون الكتاب كذلك قال الذين لا يعلمون مثل قولهم فالله يحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ومن أظلم ممن منع مساجد الله أن يذكر في اسمه وسعى وسعى في خرابها أولئك ما كان لهم أن يدخلوها إلا إلا خائفين لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم ولله المشرق والمغرب فأينما تولوا فثم وجه الله إن الله واسع عليم وقالوا اتخذ الله ولدا سبحانه بل له ما في السماوات والأرض كل له قانتون برع السماوات والأرض بديع السماوات والأرض وإذا قضى أمرا فإنما يقول له كن فيكون الله أبا سبحانه وتعالى àwọn tí a wà níbí ní àná a kà nípa àṣẹ ọlọ́run ọba tí ó pa wá mùsùlùmí nípa pé tí ó mú islam wa dúró tá a fi bọ́ ní ọwọ́ àwọn aliyahudi àti àwọn nasara òun náà ni kí amójútó ìrun wa ní kíkí lẹ́yìn ìgbà tí ìnígbàgbọ́ wa bá jókòó tán sọ bákan náà ẹni tí orí wa bá bá kẹ́ pẹ̀lú arziki kó tún máa yọ zaka rẹ̀ gẹ́gẹ́ bí ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba olùwọ́ba ní eléyìí òun náà ní nǹkan tí yóò mú wa bọ́ ní ọwọ́ ìfarajọ àwọn Yahudi àti Nasara bákan náà olùwọ́ba tí wọ́n tún fẹ́ fún wa ní ìmọ̀ nípa ìṣesí àwọn Yahudi ní àwọn ìwà burúkú tí ọ̀dà ti ń bẹ nínú àwọn ìwà àwọn Yahudi àtàwọn Nasara yìí òun náà ni pé ara òun ti ń jáde lẹ́nu wọn tó pé ọ̀rọ̀ tí kò ní nǹkan kan tí wọ́n lè gbára lé ni olùwọ́ba ní wọn a máa sọ pé lan yadkhula aljannata illa man kana hudan yẹn ni pé àwọn tí wọ́n jẹ́ àwọn yahudi àwọn máa ń sọ ní ìsọfẹsẹ̀rinlẹ̀ ìpẹ́ nìkankan ò lè wọ àlìjánná illa man kana hudan àfẹni tó bá ń ṣẹ̀sìn ẹ̀sìn àwọn yahudi yìí bá ti ṣe jíù kọ́ máa sìn ẹ̀sìn àwọn wọn ò lè wọ àlìjánà àwọn nasara àbí kò jẹ́ nasara yẹn ni pé àwọn táwọn náà jẹ́ christian àwọn náà tún máa ń sọ ní àsọfẹsẹ̀rinlẹ̀ ipe ní tí ìbá ti ṣe kírísítẹ́nì kò lè wọ àlẹ́jẹ́ náà olùwọ́ba ní tilka amani yuhum olúwa ni eléyìí ní èròǹgbà àtàwọn yahudi àtàwọn nasara ṣe rí ọ̀rọ̀ méjèèjì yìí èèyàn rò pé bí olúwa bá ṣe sọ papọ̀ ipe àwọn méjì jọ jòkó ní àyè kan wọ́n sì jọ ń sọ papọ̀ irọ́ o àbí bóyá àwọn méjèèjì wọ́n para wọn pọ̀ wọ́n ní ẹ káwọn ọ̀dọ́ kan káwọn sọ pé ẹni o bá ti jẹ́ yahudi àbí ẹni o bá jẹ́ nasara kò lè wọ àlìjánná ìpè àwa méjèèjì yìí nìkan láwọn àlìjánná irọ́ o yahudi gbà pé ìwọ tó bá ti jẹ́ yahudi ó jẹ́ Nasara ni ó jẹ́ mùsùlùmí ni ẹ̀sìn mi tó lè kọ́ máa ń sin ni ó lè wọ àlìjánná gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà làwọn Nasara náà gbà pọ̀ pé ìwọ tó ti jẹ́ Nasara yẹn ni pé tó jẹ́ Christian ó yahudi ni ó jẹ́ ni ó jẹ́ mi ni ó lè wọ àlìjánà alimami ibn kathir rahimahullah gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ pé tafsir tó ṣe pé à ń lò òun náà ni tafsir ibn kathir ibn kathir wá ní yubayyinu ta'ala iqtirar yahudi wan-nasara bima um fihi olùwọ́ba ń ṣàlàyé fún wa nínú àyà yìí ẹ̀tàn ìgbà ìtànjẹ tí ń dààmú àwọn yahudi àtàwọn nasara ẹni pé àwọn christian àtàwọn jew bí wọ́n ṣe ń torí ara wọn jẹ aisu da'at kullu ta'ifatin minal yahudi wan nasara àwọn ìjọ yahudi àwọn ìjọ nasara onkaluku wọn ń pàpè mọ́ra annahu lan yadkhulal jannata illa man kana ala bẹ́ẹ̀ nìkan kò lè wọ àlìjẹ́nà àfẹn tó bá ń ṣe ẹ̀sìn àwọn yahudi fẹsẹ̀ rinlẹ̀ ipe gbogbo wọn tó wọn bá ti ṣe yahud kó ṣàìsìn àwọn ò lè wọ àlìjẹ́nà nasara òun náà ń fẹsẹ̀ rinlẹ̀ pé gbogbo ìwọ tó wọn bá ti ṣẹ̀sìn nasara ò lè wọ àlìjẹ́nà kama akhbara allahu anhu fi suratul ma'ida n ta bá lọ wọ̀rọ̀ yìí ń bẹ nínú suratul ma'ida tí wọ́n sọ pé nánú abnaullahi wa ahibba'uhu wọ́n sọ pé àwa gangan àwọn Yahudi ní àwa àwa ni ọ̀rẹ́ ọlọ́run wa abnauhu àwa ni ọmọ ọlọ́run Yahudi ń pera rẹ̀ lọ́mọ ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn Christian náà ń pera wọn ní ọmọ ọlọ́run èyí wọn ò rújú fún wa níyà yìí tawari Christian kó pera rẹ̀ pé ọmọ ọlọ́run lòun kódà tẹ́ bá ń sọ pé ẹrú ọlọ́run ni ó rọ́ o èmi ò kì í ṣe ẹrú ọlọ́run ọmọ ọlọ́run ọba ni mí kọ́dọ̀ àwọn ọ̀gá wọn ní chọ́ọ̀chì náà wọn náà mọ̀ sọ fún wọn pé ẹ gbọ́dọ̀ gbà ipe ẹrú ọlọ́run lẹ́yìn jẹ́ ẹ̀yin ò kì í ṣe ẹrú ọmọ náà lẹ́yìn jẹ́ fún ọlọ́run ọba so ẹ wo bí olúwa bá ṣe ṣàlàyé wọn fún wa pé nahnu abna'ullah wọ́n mọ̀ sọ pé àwọn lọ́mọ ọlọ́run wà ahibba'uhu àwọn ni olólùfẹ́ ọlọ́run ẹ̀wọ̀n gbàtọ́ ọlọ́run sọ̀rọ̀ yìí tán nínú olùwà ní falima yu'adhibukumullahu bidhunubikum ọ̀dà gbàtẹ́ lẹ́yìn lọ́mọ ọlọ́run ẹ̀yin gangan olólùfẹ́ ọlọ́run kí ló dé tolúwọ́ bá ń fìyà jẹ yín gbàtẹ́ bá ṣẹ̀ àkọ́yẹ́ kọ́mọ fìyà jẹ ọ̀rẹ́ rẹ ní ìyà tó ṣe pé kìí ṣe díẹ̀ sebára yín lolúwa ń sọ fún pé kúnnù qiradatan khasi'in sebára yín tẹ́lẹ̀ jọ́mọ ọlọ́run tẹ́ jọ́ọ̀rẹ́ ọlọ́run yìí sebára yín náà ló di ẹlẹ́dẹ̀ẹ́ ara yín náà ló di kírádàtà ló di ọlọ́run sọ wọ́n di ọ̀bọ pé ẹ̀hẹ́n ẹlẹ́ni gbọ́rọ̀ sẹ́mi ọlọ́run ọba lẹ́nu ó yà di ọ̀bọ sọlọ́run á sọ ọmọ inú rẹ̀ ọmọ tó bí ó sọ wọ́n dọ̀bọ ọlọ́run á sọ ẹni tó fẹ́ràn tí ń jẹ́ àhìbá òwú ọ̀rẹ́ rẹ̀ kọ́lọ́nkọ́ sọ wọ́n dọ̀bọ láéláé ó túmọ̀ sí pé ẹ̀ ń pa irọ́ ni ẹ̀ kì í sọ ọmọ ọlọ́run bákan náà èyí sì ṣe ọ̀rẹ́ rẹ̀ so torí pé Ọlọ́hun wa ta'ala kò ní ọmọ kò sì ní ẹnìkan tí ń jẹ́ ọ̀rẹ́ rẹ̀ láì ṣe pé ẹni tí bá ń tẹ̀lé àṣẹ rẹ̀ torí ẹ̀yin ẹ̀yin yapa àṣẹ Ọlọ́hun Ọba ẹ̀yin yìí náà Ọlọ́hun Ọba sọ pé anabi Musa ó sọ fún yín pé ẹ̀sìn lọ́hùn ẹgbà fọlọ́hun Ọba ẹ má wádìí ti ọkàn yín ẹ̀yin náà ẹ̀ gbọ́ anabi Musa fi yín kalẹ̀ gbà tó fi kalẹ̀ tó lọ sí mi kọ́ọ̀tù gbà tí ó fi dé padà nítorí ẹ máa ṣe ẹ ṣe ẹ bẹ̀rẹ̀ sí wattakhastumul ijla min ba'dihi wa antum zalimun olúwa ní ṣe bí lẹ́yìn rẹ̀ náà lẹ́lọ lè ń mú ògèdè ń gbé màálù lẹ́ ń pe màálù lọ́lọ́run lẹ́ ń sìn tẹ́ẹ̀sì mà ipe màálù ò lè jẹ́ ọmọ lè jọ́ lọ́run wa antum zalimun ẹ̀ ń ṣàbòsí pé tọ́ ọ̀dà ń náà ní ìfẹ́ nú ẹ tún sọ pé Huzair ibn Allah ẹ̀yin na ẹ̀yin Yahudi yìí náà ni ẹ pé Huzair lọ́mọ ọlọ́run ọba sọ̀rọ̀ eléyìí gbogbo ntọ́lùwọ́ bá fi jẹ́ kó yé wọn ní pé ìrọ́lẹ̀ ń pa ẹ tẹ̀lé àṣẹ mi ọlọ́run ọba olúwa ní ṣe rínú ṣe tí wọ́n ń ṣe ní pé wọ́n máa ń yẹnì fa akdhabahumullahu ta'ala bima akhbara annahum mu'adhibahum bidhunubihim ọlọ́run ní òpùrọ́ ni ṣé mo ti jẹ́ ń yá àbí ìgbà tẹ́ ṣẹ̀mí sí ń jẹ́ ń níyà walaw kanu kama da'u lamma kana al-amru kadhalik tó a kẹ́ bá jọ ọmọ ọlọ́run lóòótọ́ ni tẹ́ ẹ jẹ́ olólùfẹ́ àyànfẹ́ ọlọ́run ọba àá kò yẹ kí ìyà ọlọ́run ọba kó lè lẹ́tọ̀ sí yìí. wa kama taqaddama min da'watihim annahum lan tamassahum an-nar illa ayyaman ma'duda tẹ́ bá tó rántí àti kàá síwájú nínú suratul baqara yìí tí wọ́n ń sọ pé lan tamassana an-nar ipe àwọn ò lè wọ iná ń tà wọn ẹtùmọ̀ àwọn gbàtọ́ láwọn ò lè wọ náà wọn á tún ní táwọn bá tiẹ̀ wọ náà illa ayyaman ma'duda ọjọ́ díẹ̀ pérése báyìí náà làwọn lò nù náà yẹn ni pé láyé àwọn ò lè pẹ́ nu náà táwọn táwọn bá tiẹ̀ wọ náà àmọ́ àwọn èèyàn yòókù táwọn bá wọ iná ti wọn àwọn ọmọ gbére lọ nínú náà ni àmọ́ táwọn táwọn yàtọ̀ sogbodo eléyìí olùwọ́ bá ń já wọn nírọ́ thumma ọ̀nlẹ́yìn ìgbà táwọn bá rọra lùgbà díẹ̀ nínú aljanna ẹnu náà yunqaluna ila aljanna àwọn wà padà sí aljanna maam nínú kathir rahimahullah wọn ni waradda alayhim ta'ala fi dhalik Olúwa bá dá ọ̀rọ̀ yẹn padà sí wọn lẹ́nu ìpè ń tẹ́ ń sọ yìí ẹ̀kan ẹ̀kan ń dá ti yín sọ ni Olúwa bá ṣe rọ́dà fún wa ó ṣe rọ́dù pé ń tẹ́ ń sọ yìí kótókótó ọ̀rọ̀ lẹ́ ń wí eléyìí ò kí ń ṣe ọ̀rọ̀ ti tèmi èmi àti yín ṣáájọ àjọ sàdéhùn ìgbà wo ni mo bá ń ṣerú àdéhùn yẹn ìgbó ni mo sọ fún yín ipe ẹ̀yin gbàtẹ́ ti jẹ́ Yẹ̀húdí ẹ̀yin ni olólùfẹ́ mi ìní fẹ́ràn ẹlòmíì ma àfẹ́yìn nìkan ń jò mú wíbẹ̀ fún yín pé tó bá jẹ́ Yẹ̀húdí o ó ti dolólùfẹ́ Ọlọ́run abadan èmi ò wí bẹ́ẹ̀. bákan náà olùwàwọ́ ni wàhálà kẹ̀dá qala lahum fi áàdì ìdáàwá allati da'awa bila dalil olúwa ní irú ọ̀rọ̀ tí wọ́n ń sọ yìí tí wọ́n ń sọ pé àwọn olólùfẹ́ ọlọ́run àwọn làyàn fi ọlọ́run ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí kò ní ẹsẹ̀ ńlẹ̀ ni kò lẹ́rìí lolúwa fi ń challenge wọn pé kul hatu burhanakum olúwa ní wa nàbì bí wọn kí wọ́n mú burhan wa ní jẹ́ burhan òun náà ní àwíjàre nǹkan tí yẹn gbára lé ìyẹn ni pé evidence tí yẹn fẹ́ proof tó pé náà ni òfin sọ nǹkan tó ń sọ olúwa bá bí wọn pé mẹ́rin wa in kuntum sadiqin tẹ́ bá jẹ́ olódodo tó akẹ́ bá mọ̀ pé a olódodo ni wa o pé n tá à ń sọ yìí ọmọ ọlọ́run lè jẹ́ lódodo ẹ wàá sọ ìgbà tó lọ́wọ́ bá bí yín ìyá tó bá bí yín fún ẹ sọ so atu burhanakum ẹ mú ẹ̀rí yín wá pé a ọ̀nà tá a fi ń jẹ ọmọ rẹ̀ rè so bí baba yín ló bí ni bí baba rẹ̀ ló wà tọ́lọ́run jọ jẹ́ ọmọ ìyá ni wọ́n jọ jọ́ọ̀bà kan ẹ wàá sọ fún wa nípa abájọ a ẹ̀yin lọ́mọ ọlọ́run lóòótọ́ tá a bá wo àyà yìí a rí i pé tí àwọn Yahudi ń ṣe òun náà ni pé wọ́n ń fọ ara wọn mọ́ pa àwọn dáa àwọn dáa gbogbo ẹni tẹ́ bá rí tí bá ń fọra rẹ̀ mọ́ pípé àwa dá yàtọ̀ sí àwọn ẹlòmíì kẹgbà pé ẹni hun ìṣesí kíni ìṣesí yahudi ń bẹ lára rẹ̀ ṣíṣe àwọn Jew ṣíṣe àwọn Christian ń bẹ lára rẹ̀ ṣe rí ẹlòmíì lè má mele yìí ẹni tó bá súnmọ́ àwọn Christian dáadáa wàláhì inú adìyọ kan wọn ni o àdìsẹ́ mi àwọn Christian ni ṣe pa àwọn Jew wọn ò sí ní agbègbè wa yìí àmọ́ kírísítẹ́nì ń bẹ lágbègbè wa àwọn náà gbà pé gbogbo wọn tó o bá ti jẹ́ kírísítẹ́nì ọ̀run àpáàdì náà lọ lọ nǹkan pẹ̀lú ọ̀run àpáàdì ní ń jẹ́ iná sùlẹ́yìn náà wọ́n sì máa sọ pọ́n gàlà wípé ọmọ ọlọ́run làwọn jẹ́ ń báwọn kì í ṣe ẹrú ọlọ́run so àwọn gbà pé ẹrú wípé a lè ṣe ẹrú wá ṣe wù wá àmọ́ ọmọ ẹnìkan ò kí ń ṣe ọmọ bó bá ṣe wù ú yẹn nìkan ń sọ fọlọ́run pé àwọn ò kí ń àwọn ò sí nípò ẹrú lọ́dọ̀ ọlọ́run ipò ọmọ ọmọ gangan làwọn jẹ́ fún ọlọ́run ọba sọlẹ́ tó máa gbọ́ àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu wọn wípé jésù ó ti ṣe kíni ẹ̀jẹ̀ jésù ti ó ti ó ti jésù ti kú fáwọn jésù ti kú fún àwọn yẹn ni ó ti kó gbogbo ẹ̀ṣẹ̀ tàwọn lọ àwọn ò ní ẹ̀ṣẹ̀ mọ́ mo fi ọba tó dá mi búra tẹ bá ń súnmọ́ àwọn onísúfí tẹ bá súnmọ́ wọn ẹ rí irú ìṣesí lára wọn àti ẹni tó bá ní wàmẹ̀náhà nàhwá òm àti ẹni tó bá ń rìn nílànà wọn tẹ bá súnmọ́ àwọn ọmọ Ìlọrin dáadáa àwọn tó ṣe pé àwọn ẹ̀jẹ̀ àsọ̀bíyà ó jẹ lẹ́mìí láwọn tí bàbá wọn bá jẹ́ ara ilé àfa wàláyé ẹ̀ máa ríru àwọn ọ̀rọ̀ yìí lára wọn. so olúwọba subhanahu wa ta'ala ń challenge àwọn yahudi àti nasara lórí ìwà ìfọrẹ́nimọ́ ipe àmọ́ àdá kí ọmọ sọ̀rọ̀ ọ̀rọ̀ báwọn jáde lẹ́nu àbí kí ọmọ wúrú wọn yẹn ní ipe àwọn èèyàn mọ́ èèyàn dá nítorí wọn bá bínú sí púpọ̀ jù ni sókè ọmọ ní àwọn bàbá tiwa wọn ti ṣe iṣẹ́ kalẹ̀ fún àwọn ni níta bá gbọ́ tí ń sọ̀rọ̀ eléyìí tí ń sọ pé àwọn bàbá àwọn ti parí iṣẹ́ fáwọn kódà ẹlòmíì sọ gan àwọn èèyàn tó máa sọ fún pé ẹ mọ fara wà wọn lágbájá àwọn bàbá wọn ti parí iṣẹ́ tí wọn kalẹ̀ àwọn máa fara lágbájá nù wọn ti parí iṣẹ́ wọn kalẹ̀ irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ bàbá kankan parí iṣẹ́ kalẹ̀ fọmọ kankan kọ́dà anabi sallallahu alayhi wa sallam anabi a máa sọ fún àwọn gbogbo mọ̀lẹ́bí rẹ̀ ikú ẹjẹ́ kó yẹ yín o inni la amliku nafsin darran wala naf'an èmi ò máa lè fi ìnira kankan ilé ìní agbára àti mú ìnira kú fún ara mi pé tí bá ṣẹlẹ̀ sí mi kò gbọdọ̀ dọ́dọ̀ mi mo ní bọ̀ wala naf'an àbí kí n rí pé oore kan nìyí kí n wá ní mo fẹ́ fà á pé èmi lọ́gbọ̀dọ̀ kángun sí tọ́lọ́n bá lóun fún mi illa Allah àfi tó bá wu ọlọ́run dé ní oore pé kó ṣe mí àbí ní aburú pé kó má ṣe mí tó bá wu ọlọ́run bá ní. sobi láti mà ipe ẹni tí irú ọ̀rọ̀ ń bá ń jáde lẹ́nu ẹ̀ ipe àwọn ọmọ àwọn ẹni ọlọ́run nù <laughs> ọ̀rọ̀kọ̀rọ̀ gbáà ni àwọn ọmọ àwọn ẹni ọlọ́run nù ọ̀rọ̀kọ̀rọ̀ tó jìnnà ni àbí ìlú tiwọn ìlú àwọn ẹni ọlọ́run ni ẹni tó bá ń rìn lè kó kẹlọ lè wo àṣà tí àwọn ọmọ ọlọ́rin ń dá níbẹ̀ wàláì wọn mọ kírun ọmọ ọlọ́run nídìde lọ lè kírun bá ní kí ló lóyún ni àwọn ti wọ́n ti parisẹ́ fáwa parisẹ́ kódà láàrin àwọn ara wọn gan àwọn èèyàn ó dìde kó àwọn lè kírun kódà níbi àwọn nǹkan mi tó pé nǹkan bídíà tó pé àwọn náà wọn dalẹ̀ ẹ sì rí àwọn ará àtàmì ọ̀wà àwọn ọmọ tí wọ́n ní nǹkan gangan wò sí ní débẹ̀ wọ́n àmọ́ sọ pé wọ́n ti parí iṣẹ́ tiwa tó bá kàn di àsìkò fàájì làwọn adé àmọ́ ní <laughs> ọ̀rẹ́ mi kan bẹ ó ní tí òbí jẹ́ kó ń wá sáwí mọ́ tòun ó lóun ní pé àwọn ọmọ àwọn ọmọ ilé àwọn ń sáwí gangan táwọn bá ti dé ń tà wọn àwọn múra kankan láwọn táwọn jára ta àwọn abá wọn mọ̀ wọn àwọn kan mọ̀ ṣeré kí láǹtí wọn olóhùn wá jòkó òun ti wá observe kínní yẹn òun ti observe rẹ̀ òun ti observe rẹ̀ wọ́n á rí pé ah, ó túmọ̀ sí pé kínní irọ́ ni tó tọ́ba ni ah, ẹ̀yin yìí gangan lọ́yẹ kẹ́ kọ́kọ́ wà ní sáfù àkọ́kọ́ káwọn ọmọ bá yín lẹ́nu ẹ̀ ni ajá kínní yèsí rọ bóun ṣe ń gbélé òun jòkó nù so kínní tó ń wà ń bẹ̀ gangan ni pé àwọn yìí ń gbà pé àwa lọ́mọ ẹni ọlọ́run gbogbo ẹni tí bá ń sọ pé àwọn làwọn ọmọ ẹni ọlọ́run ẹ sọ pé òkúrọ́ ni ẹ sọ pé ìṣesí Yahudi ń bẹ lára rẹ̀ sèse àwọn kiri ó ní bẹ lára rẹ̀ àbí kí ọmọ sọ pé ti parí sẹ́kalẹ̀ fáwa olùwàbà subhanahu wa ta'ala ó jẹ́ kó yé wa nínú al-Qur'an ó ní walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum olùwà níṣẹ́ rí ẹni tó bá ṣe pé ó nígbàgbọ́ àmọ́ àwọn tó bí náà àwọn ọmọ yẹn náà wá nígbàgbọ́ pẹ̀lú bí gẹ́gẹ́ bóun náà ṣe nígbàgbọ́ àwọn ẹni yẹn ni alhaqna bihim dhurriyyatahum àwọn ni àrọ́mọdọ́mọ wọn táwọn náà nígbàgbọ́ òun á jẹ kán jọ papọ̀ wa ma alatnahum min amalihim min shay olúwa àwọn ọlọ́run ọba àníjẹ́ kí kó bọ́ kó fún wọn rú nínú iṣẹ́ tí wọ́n ṣe kullu mri'in bima kasabat rahin olúwa ni à gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó bá ń ṣe yọba tiẹ̀ bàbá tó ṣe tiẹ̀ yọba ládàá rẹ̀ ọmọ tó ṣe tiẹ̀ yọba tiẹ̀ ẹnìkan kò lè mú tẹnìkan kò ní iná lànà bí ní waman abta'athu waman abta'ahu 'amaluhu lam yusri'hu nasabuhu ẹni kó kálukú wa kọ́ lè wà nínú ẹ̀mí wa kọ́ wà nínú àdìsọ́kàn wa ìpè ẹni tí من أبطأ نسبه أي عمله من من بطأ به عمله من بطأ به عمله ẹni tí iṣẹ́ ọwọ́ rẹ̀ bá sọ ọ́ dẹ ní irú ẹ̀yìn níjọ́gbìn dàlkìyàmà lam yusra' bihi nasabu mọ̀lẹ́bí kankan ò lè ràn án lọ́wọ́ pé àwọn ah, máa fa lọ́rin rè wọ́n máa fa gbà kan lọ́rin ẹ̀yà máa wà aljanna lọ́n tiẹ̀ à ah, kò sí níjọ́ máa fa gbà kan o kọ́dọ̀ ọmọ ọmọ sàábé kọ́dọ̀ ọmọ ànábì ọlọ́run náà lànàbí máa fi ń sọ pé he ikú ya abdullahi yana ya fatimatu ibn muhammad bintu muhammad wọ fatima ọmọ èmi ànábì ya abbas amu muhammadin wọ abbas tó jẹ́ àbúrò tó jẹ́ àbúrò bàbá muhammad ọmọ àbúrò bàbá ànábì ànábì wọ́n ní pé sẹlúùnì máa ṣí ìtum gbogbo ń bá fẹ́ gbà lọ́wọ́ mi nílé ayé ẹ béèrè kẹ́ gbà á dẹ́gbà bẹ́ẹ̀ kí n fún yín ẹ anabi ni wa inni la ughni ankum min Allahi shay'an nǹkan kan tí mo lè rí ṣe fún yín lọ́dọ̀ Ọlọ́run bò sí àfi kẹ́yìn gangan kẹsìn lọ́hùn kẹsìn lọ́hùn tẹ́ bá ti sin lọ́hùn ẹ̀hẹ́n tó bá ti wàá kù díẹ̀ kàtó èmi Ọlọ́run èmi anabi sallallahu alaihi wasallam lè ṣe pé amẹ́ni tí òun sin lọ́hùn tí òun ní tawhid tí ń ṣẹbọ pẹ̀lú ọlọ́run tí ò jáde kó nínú ẹbọ nǹkan kan tí mo lè ṣe fún òsí olùwà bá ń sọ̀rọ̀ àwọn yahudi àtàwọn nasọ́rọ̀ fún wa níyà yìí ipe ara àwọn ìwà burúkú tó wọn lọ́wọ́ ọbọ̀ ọ̀fẹ́ òun ni pé wọ́n ríra wọn tán wọ́n ríra wọn kéèyàn ń ríra rẹ̀ àbí kéèyàn máa rí ẹnìkan àwọn ẹni ọlọ́run nù àbí wọn náà ló ti ń ríra rẹ̀ ṣe rí ìríra àyàn kó mọ rí ẹnìkan pẹ́ ni ọlọ́run ni èèwọ̀ ni kí àwọn lágbájá ẹni ọlọ́nu àbáwọn ọmọ ẹni ọlọ́nu àbáwọn lágbájá wọn ti wọ àlìjánà áá àwọn eléyìí àlìjánà làwọn wà kò sí ní jábàwọn nínú ẹ̀sìn o pẹ̀lú ẹ̀rí sì ni àkọ́kọ́ náà alukur'an ó yan ike wala tuzakku anfusakum kẹmọ ní àwọn baba lágbájá àwọn baba tí wọ́n jẹ́ ẹni ọ̀rọ̀ tí wọ́n láyé ń bẹ lálẹ́ jẹ́nu ọlọ́run báyìí aa ta ló sọ bẹ́ẹ̀ fún ọ sheikh madina rahimahullah wọ́n níjọ́ kan à ń wà níbi ìjòkó kan àwọn ọmọ àfáàgbà yìí wọ́n dà ń pa àwọn ni wọ́n náà ń ṣe àdúrà fún bàbá wọn bóyá wọ́n ń ṣe nǹkan kan wọ́n sá jòkó lẹ́nìkan wọ́n ń ṣàdúrà fún ń sọ̀rọ̀ nípa àwọn àfáà kan nílọrin pé gbogbo tíṣà wọn ń sọ nípa àfáà yẹn dísà ń sọ ni pé áá ah, ah, ìsà ń yìn ìsà ń yìn ìsà ń yìn ìgbà tó wá yìn yìn yìn yìn yìn tán tó gbé máikrófóònù kalẹ̀ àwọn ọmọdé náà wà láwọn lọ́rọ̀ wọ́n ní áá ah, ẹ wo àfa tó sọ̀rọ̀ tán yìí ẹ ń sọ̀rọ̀ àfa lágbájá ẹ ń sọ̀rọ̀ àfa làkàṣègbè ẹ ń sọ̀rọ̀ rẹ̀ ẹ ń sọ̀rọ̀ látẹ̀kán ẹ sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ kódà kò jáde lẹ́nu yín pé ọlọ́run kẹ́ lágbájá bọ́lọ̀ ń bá wa kẹ́ kò jáde lẹ́nu yín kí ló dé kò bá a mú ẹ bá tọrọ ìkẹ́ fún pé ọlọ́run kọ́ kẹ́ ẹ tẹ̀ tó mọ wẹ́n lómi tó bá tọrọ kẹ́ fún ni ọlọ́run sàlékún kẹ́ lọ́n bá sàlékún kẹ́ wọn bá sàlékún kẹ́ wọn ah, ah. ta ló sọ fún yín pé ń kẹ́ wọn lọ́wọ́ tí ó fi wá sàlékún rẹ̀ gbogbo àwọn nǹkan yẹn náà lèyàn gbọ́dọ̀ kíyèsí wala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ẹ wáyà Qur'an tó clear olúwa ní wala tuzakku anfusakum ẹ má fọra yín má má fọ ẹnìkan má gbẹlagbàjá ẹni ọlọ́nu wala tuzakku anfusakum wọn náà má fọra rẹ má gbẹbi tá a bá ṣe dé yìí gbẹbi tá a ṣe dé yìí ẹnìkan méjèèjì ní ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn èèyàn mọ̀ ní àwa ọmọ ẹni ọlọ́run rèé àwa ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wòlíì rèé ẹ̀jẹ̀ wòlíì kọ́ omi omi wòlíì ni ẹ dákun ẹ̀jẹ̀ oníjẹ tẹ ẹ̀jẹ̀ tọ ọ̀jẹ̀ ọ̀tọ̀ ọlọ́run kò sí ẹ̀jẹ̀ kan tí ń jẹ́jẹ̀ ọ̀tọ̀ ọlọ́run anabi nuh wòlíì ọlọ́run ọba ni anabi lutu wòlíì ọlọ́run ọba ni kẹ́nìkan wà máa ní èmi ẹ̀jẹ̀ rẹ̀ rèé ẹni tí ń jẹ́lé rí ẹ̀jẹ̀ òun náà lọ́mọ ẹni ẹ wá wọ ọmọ rẹ̀ ìgbà tí o ṣe tọ́lọ́run kí ló lúwọ́ bá wí ó di ẹni àánú ní ọmọ ànábì nù ọmọ ànábì nù so bákan náà lut tọ́ba ní ẹ̀jẹ̀ yẹn lè yàn yẹn súnmọ́ yàn ìyàwó yẹn ni ìyàwó rẹ̀ kò ṣètò ọlọ́run ọba ó di ẹni àánú. ẹ wá wo eléri ẹ̀jẹ̀ kèfèrí tẹ́wà ní ẹ̀jẹ̀ kèfèrí léèyàn Fir'aun náà ló wọ́n bá ní pé ضرب الله مثلا للذين آمنوا للذين كفروا امرأة فرعون امرأة ضرب الله للذين كفروا للذين كفروا امرأة فرعون امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا الصالحين فخانتا فلم يغنيا عنهما من الله شيئا فقيل لخل النار مع الداخلين اني قبوا انت فاجة كفري اكو جوين بي لاراقي كفري انتو جا كفري توان بلا بي انتو جانيري امرأة اللوت وامرأة نوحين ìyàwó anabi lut ìyàwó anabi nuh ìdíkánata tàxta abdayni min ibadina salihin wọ́n jẹ́ ẹ̀jẹ̀ fún ẹrú ọlọ́run méjì kan wòlíì torí eléri òpin wòlíì ntótún ju ìjẹ́ wòlíì lọ òun náà ní ìjà nàbí ọlọ́run ọba àwọn abẹ́lábẹ́ wọn súnmọ́ nàbí ọlọ́run méjì fàkọ́nẹ́ta ọmọ wọ́n ṣàbùsí fún àwọn méjì wọ́n sì jàǹbá fún wọn yẹn ni pé ìyàwó lútù ó ṣe jàǹbá fún un kò gbà fọlọ́hún ó ṣe jàǹbá fọkọ rẹ̀ ìyàwó Nuh òun náà ṣe jàǹbá fún ànábì Nuh kò gbà fún un títí tí ẹnìkan tó kọ́ bẹ́ẹ̀ náà ni ọmọ rẹ̀ ọmọ ànábì Nuh wọn gbà fún olúwa ni wà qila dukhula an-nara ma'a dakhilin olúwa ni ọ̀yà ẹ̀wọ̀n náà iná náà méjì ọwọ́ olúwa tún ní wa daraba Allahu mathalan imra'at Fir'aun ẹni tó bá fẹ́ jẹ́ olùgbàgbọ́ òdodo àpèjúwe tiwọn náà ní ìyàwó Fir'aun tó pé Fir'aun ẹ̀jẹ̀ tábà ní èèyàn jẹ́ ẹ̀jẹ̀ kèfèrí <laughs> ẹ̀jẹ̀ kèfèrí nù kèfèrí ni amẹ́ntí wa ń bẹ tó jẹ́ ìyàwó rẹ̀ tó súnmọ́ jù ń sì wá jẹ́ mùmínì ń gbà fọlọ́run òun ọba ṣe kúfúrú ìgbà tí ó wá di pé ìjìyà ń dé tí Fir'aun ń fìyà jẹ lórí kó nígbàgbọ́ sọ́lọ́hún qalat rabbi ibni li indaka baytan fil jannati wọ́n sọ pọ́lọ́hún o kọ́ ilé fún mi nínú àlìjánná wa najjini min Fir'auna wa 'amalihi wa najjini min al-qawmi adh-dhalimin gbọ́lọ́hún o làmì níbi ìyà Fir'aun àti iṣẹ́ ọwọ́ rẹ̀ làmì lọ́wọ́ àwọn ìjọ alábòsí so ẹ̀rí pé tàbá ń sọ pé àwọn kan lè jẹ àwọn ẹ̀jẹ̀ ni ọlọ́run rèé àwọn ìyàwó ànábì inú lọ ẹ̀ka mú àwọn ẹ̀jẹ̀ ni ọlọ́run rèé àwọn ìyàwó ànábì lùtù àwọn ọmọ rẹ̀ lọ ẹ̀ka mú ẹ̀jẹ̀ rẹ̀ nu tàbá ní àwọn ọ̀tọ̀ ọlọ́run rèé àwọn ẹ̀jẹ̀ wọn ẹ̀jẹ̀ rẹ̀ náà ni ẹ̀ka múrú ìyàwó Fáráò ibi láti rí pé àsìkò òsípẹ́ nìkan lè jẹ ọmọ ẹni ọlọ́run àsìkò sí pé ẹnìkan lè jẹ ọ̀tọ̀ ọlọ́run iṣẹ́ èèyàn ni ó jẹ kéèyàn jẹ ẹ̀jẹ̀ ẹni ọlọ́run iṣẹ́ èèyàn ni ó jẹ kéèyàn di ẹ̀jẹ̀ ọ̀tọ̀ ọlọ́run kéèyàn wá ní pé gbogbo àwọn tó bá ti jáde nu mọ̀lẹ́bí yìí ọmọ ẹni ọlọ́run nù kọ́ra àwọn ọba máa kírun ẹ̀ fi wọ́n lẹ̀ ọba máa mutí ẹ̀ fi wọ́n lẹ̀ irọ́ ní jẹ́ báwọn o irọ́ èèyàn ń tanra èèyàn jẹ irú tẹ̀lé ni jẹ ń pọ́n lu yìí náà ọ̀pọ̀ lu yìí ọ̀dà ká já ọkọ̀ mẹ́ ká máa sọ̀rọ̀ ẹ̀ má ká máa ní àwọn kan pé àwọn ti parí sí àwọn eléyìí hùn wọ́n ti yanjú ọ̀rọ̀ wọn wọ́n ti parí sí àwọn eléyìí wọn ò lè irú ẹ̀ ni wọ́n ń sọ lójú lẹ́nìkan ń sọ ní ojú Miqdad níjọ́ kan Miqdad Abubakar Siddiq ó jókòó Miqdad àwọn dúró àtẹnìyẹn lẹ́nìyẹn sẹ́ ń bẹ̀rẹ̀ sí ní ń sọ̀rọ̀ Abubakar nu ní bá ń yìn ní bá ń yìn ní bá ń yìn Abubakar mẹkìláàdì kan bu ẹ̀pẹ́ ní ọkọ̀ dà sí lójú ni ó ní kílódé ó ní bẹ́ẹ̀ ni mo ṣe gbọ́ lọ́dọ̀ anabi nu anabi ni idha sami'tumul maddahin fahthu fi wujuhihimut turaba tẹ́ ti rí àwọn tó ń yìnyàn tó ń yìnyàn tó máa fọyàn má ẹ̀dẹ̀pẹ̀ sí wọn lójú yóò ba iye ńtọ̀run jẹ́ nù irú ẹ̀ náà ni anabi sọ̀rọ̀ sálàmù jòkó àwọn èèyàn wà lọ́dọ̀ anabi ẹnìkan wá bẹ̀rẹ̀ sí ní yamda rajulan rajulan rajulan rajulan ọkùnrin kan bẹ̀rẹ̀ sí ní yẹn nìkan kì yé ẹni ọlọ́run rẹ̀ níbi rìwáyà mi ẹnìkan kú ó kú sójú ogun bẹ́ẹ̀ nìkan ṣe bẹ̀rẹ̀ sí ní yìn lọ́dọ̀ rẹ̀ ni pé ah ah àwọn tó àwọn tó ń segin ní àwọn tó ń segin ní ah wọ́n mú ìsìlámù lọ́wọ́ wọ́n jà fún ìsìlámù yìí àwọn ẹni ọlọ́run anabi ni ẹwẹlẹ yìí takọtọ olùkọ sọhibik ń bá yé ọkàn gé òun bẹ kó òun kànyàn lọ́rùn ni òun kàn ẹni yìí lọ́rùn ni ń bá yé rẹ jẹ ìtumọ̀ rẹ nípa ń bá yé ẹni yìí jẹ ni òun yìn òun sọ pé ẹni mímọ́ ni ń bá yé rẹ jẹ tó la tó zẹku ànfúsẹkùn wà ẹlẹmú bí mo ní takọ olùwà ní èmi o èmi ni mo mọ ẹni tọ́ mi ẹ̀yin lè máa wọ́pọ̀ ẹni rẹ ni kí ah lágbájá àwọn ẹni ọlọ́run bóyá nítorí tẹ̀síbá rẹ kòǹkò tí ń fà àbí lágbájá ẹni ọlọ́run àbí nítorí alúwa ọ̀rọ̀ tí ó wọ̀ àìmọye àwọn tó ń wọ alúwa wọ́n bẹ wọ́n ń lu ìgbà tẹ́kọ̀ wọ́n kiri máa lé yóò di lóru wọn mọ̀ gbá sẹ́wọ́ káàkiri wallahi alazim àwọn tí wọ́n ń súnmọ́ wọn àwọn tó ń súnmọ́ wọn dírẹ́fà wọn àbá wọ́n ní bàbá kìnnìún jáde àwọn wọn àìjáde ohun tó wà ní wọn tó wọn fi lu jìbìtì wallahi lazim wọn fi alúwa lu jìbìtì lu lọrin yìí wọn ń bẹ lọ gbá lọgbọ bàbá kínní kéé jáde ọdọọdún ni wọn jáde jìbìtì ní sì ń lu jìbìtì yóò wá sẹ́ẹ̀tì àwọn ọmọ jáde ọmọ wọn àlọ́ lè bá àwọn olówó wọn àmọ́ ni wọ́n ti mọ problem tó lówó òun ní wọ́n bọ yé wàhálà ti ń sẹ́yìn yìí kò bá dáa kẹ́ lọ sọ́dọ̀ àwọn babalágbájá o wọ́n ta ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀ mọ̀ wọ́n ẹni ọlọ́nu wọn àwọn èyí jáde tiwọn wọn èyí jáde nígbò láti rìn báyìí ah, àkọ́kọ́ yòó tí àjà kọ́ ọmọ sàdúrà náà kọ́ ló ń jẹ́ ká bójú rẹ̀ pàdé tóra ní débẹ̀ kó lé wa ní ẹ jẹ́ ká débẹ̀ àwọn tọ́lọ̀ ti ní ká bọ́ nínú irú ìṣòro yẹn tán bọ́ níbi irú ìṣòro òun àwọn náà rí fílì ọ̀rọ̀ fún mi wọ́n dákọ̀ bàbá òun wọ́n dákọ̀ wọn lọ́rin yìí wọ́n bẹ wọn ò ní jáde ó ń jìbìtì gbáà fún wa nà ètò ní agbára náà ni wọ́n wọn ò sì ní jáde kódà wọ́n tún ṣe irùngbọ̀n hẹ̀rì tẹ́lẹ̀ pé irùngbọ̀n irùngbọ̀n súnà ni wọ́n ìjọ kan mo rí fọ́tò kan <laughs> la ilaha illallah mo ní ewúlé lẹ́yìn ọ̀dà kọlẹ̀ fún mi ní la ilaha illallah inú àwọn bàbá àlọ́rin yìí náà ni wọn ò ní jáde jìbìtì tó ní agbára náà sì ń lù so tẹ́ni wọ́n bá dọ̀dọ̀ wọn wọ́n lè lọ́rọ̀ báyìí kọ́mọ lẹ́wọ́n ní òkò àbí kó jáde mọ́ ẹ yá wọlé yìí yàrá yàrá yàrá yàrá yìí ò ní dáa ẹn tó mú àwọn kan níyẹ ẹja ẹja ẹja ẹdákun ẹnìkan ẹdákun wọn ni kíni kí ló ń bẹ̀ mí sí wọn ni ẹdákun ẹdákun kí ló dé ẹdákun akramakumula harakumula akramakumula yarakumula yarakumula yarakumula nasiri akramakumula yarakumula nasiri yanni wala joko ẹ pẹ́ padà lọ́la nítọ́ ọ̀dà jìbìtì ni ọmọ rẹ̀ lọ́mọ ara àwọn ajá rẹ̀ tí ń lò náà ló mú wa náà lọ́lẹ̀ fà ń wá pàtó bá lọ́la àwọn adé sẹ́ńpọ́n ti bẹ̀bẹ̀ kalẹ̀ yóò adé yóò adé ẹ̀hẹ́n nǹkan báyìí báyìí ti ń ṣe ẹni ó sì ti sòfófó fún un ni yóò sọ wọn pé nǹkan báyìí nǹkan báyìí ti ń sọ nǹkan báyìí ti ń sọ ń tá gbà ní ẹ bá lè gbowó wá ń tiẹ̀ ẹ dákun ṣé alúwà tí ń wọ̀ ń kẹ́nìkan wà máa ní kèé jáde eke a ah, àwọn wòlíì ọlọ́run wọn yẹn fojú kan sánmà ní kankankan ah, wàláì kó wọn fojú kan ẹni tí ń fojú kan sánmà gan-an ọbẹ̀ ó níláàrí jùlọ ní gbọ̀ngọ̀rùn ní gbọ̀ngọ̀rùn so iná ni wàlá tuzakku anfusakum wa a'lamu ìmọ̀ ní takọ̀ ẹ máa fọ ẹnìkan máa olúwa ló mẹ́rin tó mọ́ wọ́n wà nù alúwa wọ́n mú ọtí gbá tí wọ́n yọ kẹ́ríkẹ́rí wọ́n sì ní wọ́n jáde wọ́n ní àwọn ah wọ́n jáde o láti gbà táwọn ti bẹ̀rẹ̀ láti gbà tí rájàbù ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ nu lẹ́nu wọ́n ní jáde ó dijọ́ ó dijọ́ àwẹ̀ kí ni ń ṣe nulẹ̀ kí ni ń ṣe nulẹ̀ kò ní jáde kírun kò ní lọ jimá gbókùkú ládùúgbò kò ní jáde báwọn kí i so lèyìn fún mi pé èyàn kì í fọyàn mọ́ wúwa àìlẹ́mù bí mà ní takọ̀ olúwa ló mẹ́ni tó mọ́ wàláhi làzim ọ̀rọ̀ yìí tó gbọdọ̀ jòkó nínú ẹ̀mí yẹn ni ọlọ́lọ́ mẹ́ni tó mọ́ o ọlọ́lọ́ mẹ́ni tó mọ́ ẹnìkan kan ọ̀ mọ́ ẹlòmí tí wọ́n rò pé bóyá ó ti wàá dọ̀tí nígbè kọ̀ dá kò sí bóyá wọn ò mójú ràn tí ó kọra tí ó kọra ṣèbádà tiẹ̀ tí ó kọra wọlé ara rẹ̀ lọ́jẹ́ ń ṣe súnà rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́dà ẹlòmíì ọmọ wo ẹlòmíì tó jó ń súnà sí ọ̀tá ọlọ́run bí àwọn ọ̀tá nẹ́bì tí wọ́n fẹ́ràn nẹ́bì ẹ wá wò ẹni tí ń kiri mọ́nulé tí ń mutí tí ń ṣe zìnà tí ń julu jìbìtì nínú létí ọ̀jáde ẹ sì lọ àwọn ọ̀rẹ́ ọlọ́run nù kọ́dà ẹlòmíì náà mìíràn tó wá hàn sí wa ibi tá à ń ara wa jẹ́ tá à ń ara wa jẹ́ dé nílùú yìí àmọ́ pẹ́lú mi ọ̀tọ̀ ọlọ́run ni wàláhì sùnmí láìláìláìláìlá wa tí àwọn ọmọ kéwù rẹ̀ náà mọ̀ pé ọ̀tọ̀ ọlọ́run làfa wa yìí táwọn ọmọ bíbí inú rẹ̀ náà mọ̀ pé ọ̀tọ̀ ọlọ́run náà ni bàbá àwọn yìí wọ́n sì dé ta wọ́n sì mọ̀ sọ pé àwọn bàbá yìí ti kọjá bẹ́ẹ̀ àwọn ènìyàn ọlọ́run rèé táwọn ọmọ òun ló sì mọ̀ mọ̀ kọ́lá tán bá jókòó láàrin ara wọn ni wàhálà <laughs> à ń ta àwọn kìíní yìí jẹ ni táwọn náà mà kọ́dà ẹni tóun náà ń ta àwọn èèyàn jẹ ń gangan òun náà mà kọ́dà mi ọmọkùn sun níta gbangba yóò sunkún sunkún sunkún wà ní àwọn ẹni ọlọ́run rè iye ẹni wọ́n ti ń wá mi lójúkọ́ rẹ̀ rẹ̀ rẹ̀ wọ́n ti ń wá mi lójúkọ́ rẹ̀ rẹ̀ rẹ̀ àwọn ẹni ọlọ́run irọ́ ni ẹlòmíì máa sọ aṣọ ni wọ́n fi ń jẹ́ ni ọlọ́run lẹ́lòmíì ó sọ ẹ wá ṣe apá rẹ̀ yamburu ìtayé jẹ ni láwa ní kẹ́ńkẹ́ wàláhì azimi táyé jẹni láwa ní ọ̀jẹni ọlọ́run kankan apá ẹ̀wò òṣùwọ̀n jẹni ọlọ́run kankan ẹ̀rí apá ẹ̀wò rẹ̀ ṣe fẹ́ ni àwọn wòlíì ọlọ́run nù apá apá wòlíì ah, ah. kò kò kò kò ṣùwọ̀n jẹni ọlọ́run kankan tàbí ẹ̀rí láwa ní rẹ̀ ṣe wá tóbi àwọn ah, láwa ní àwọn ẹni ọlọ́run ni jìbìtì ní jìbìtì ní so náà ni ìyànní alùsùn náà wal jamaa ẹ ní rí kàkún kankan tólúwọ́bọ̀ òní kàkàkún tí anabi sallallahu alaihi wasallam òní kàkàkún kẹwàá rí lákàkún lọ́dọ̀ hàn lẹ́yìn àwọn ẹlòmíì wọ́n dìdì mọ wọ́n dìdì mọ wọ́n mọ wọ́n mọ dìdì command respect fún ara wọn ni wọ́n láwọn ọmọ kéwú tó bá ti fẹ́ sọ̀rọ̀ wọ́n wá jáde gbé àwọn àfa wa àwọn ẹni ọlọ́run àwọn ẹni tó ṣe pé wọ́n rí àlẹ́ ara ṣe ọlọ́run lẹ́sẹ̀ tẹ̀kúrúlá tẹ̀kúrúlá wọ́n náà lọ sọ pé ká máa wí bẹ́ẹ̀ kí a ó tó ó tó ó tó wọ́n náà tó wí tiẹ̀ ó ti ń sunkún ó ti sunkún nínú tó wí tiẹ̀ olóòwà tó bẹ̀rẹ̀ ẹ̀yìn ọmọ gidi kan ó máa ń nílẹ̀ ó máa ń lòkè ó máa bá lágbájá káyì ó tó ẹ mọ́ tayé ìjẹ mọ́ ó yẹ kéèyàn nú ó yẹ ká ti gbọ́n ó yẹ ká ti gbọ́n wàláìlì àzìmọ́ ẹ̀ka ti gbọ́n ẹ ti kọ́ àyàn jẹ irọ́ súnà ti tó àṣírí ọlọ́run ti ọlọ́run ayé àkùrán tó yẹ kó kílẹ̀ tó yẹ kó yé wa ọlọ́run ní àní ẹ má yin ẹnìkan kan pẹ́nìkan lọ́mọ́ pẹ́ ẹ má gbà pẹ́nìkan kan mọ́ ẹ wá wò nítorí wàá jẹ́ list tó kéré jù tó wàá fẹ́ wọ̀ pé lágbájá ah èèyàn mímọ́ sí wa ni o dèké ntí wọ́n rí tó hàn sí ọ nkẹ́ ẹni yìí ah mímọ́ náà ló sá hàn sí ọ nínú wa rẹ̀ wàláì ò tún gbọ́dọ̀ gé hán pé eh, ẹni ọlọ́run ni tó wàá wí ni pé mo rò mo rò pé ẹni ọlọ́run lágbájá ntànàbí ni a máa wí nù pé tó bá tiẹ̀ wá rí i pé lágbájá ẹni ọ pé ah, ẹni yìí gbogbo gbà ìtẹ̀lé àṣẹ ọlọ́run ni gbogbo gbà irun ni àwẹ̀rẹ̀ dédé ẹ̀ ǹjọ́ mọ́ndé ǹjọ́ ayamulbid ǹjọ́ alamisi yóò gbàwẹ̀ yóò kẹ́ alukuran láàárọ̀ yóò sì àtikárùtà nàbí ni a ṣe láàárọ̀ gbogbo iṣẹ́ kìí sábúrú kìí ṣe ìsìná kìí ṣe kankan ìmánì tó wá wà tí wọn náà rí gbogbo ẹ̀ tó bá fẹ́ sọ̀rọ̀ rẹ̀ kọ́ wa ni tọ́ àṣìbùwú kàdá mo rò pé báyìí ni mo rò pé ni ọlọ́run ni wàláhù hasibu àmọ́lọ́run mọ̀ jù mí lọ wàlá uzaki ahadan alàlá ilé fún ẹnìkan kan mọ́ lọ́dọ̀ ọlọ́run ìgbà wọn ló firi àmọ́ alikawulu alàlá kéèyàn máa sọ̀rọ̀ alqawlu ala Allah kọ́ máa sọ ń tó mọ̀ nípa ọlọ́run ẹ̀wọ̀n lápèjúwe báwa ṣe wà lónìí a pé president wa nàìjíríà muhammadu buhari ni kẹ́nìkan wá jáde síta nísìn kọ́ wá ní èmi ọ̀rẹ́ buhari rè ṣe mọ̀ pé àwọn èèyàn mọ̀ wò pé bóòlù wa àti ẹ̀ ṣe tán àwọn èèyàn kọ́ wo biography rẹ̀ náà pé skul bó lọ lọ ìwọ náà òkú lọrin bóyá gbogbo ìsẹ̀mí ayé rẹ ìrọ̀rùn náà ló ti ṣe wọ́n tún wọ́n pé àbó ṣiṣẹ́ ní níbo ló ti ṣiṣẹ́ wọ́n tún ìrọ̀rùn náà ló ti ṣiṣẹ́ ah. níbo ló ti àbó sí sọ́jà rí ni kò sí sọ́jà rí àà àwọn ọmọ òkè bóòlù sí wá lè jọ rẹ Buhari àbó ni wọ́n ní kì í sòṣèlú àà bóòlù sí wá lè jọ rẹ Buhari sẹ́yìn pé ààrínú tán Buhari kó gbé lọ́rin rí àbí àṣírí wọn náà pé okó ń lọrin rí so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ẹ̀rí pé òǹkàlùkù ni ọjà nírọ́ kódà tó bá lọ lé pèsè ẹ̀ sórí bóyá sórí Facebook àbí orí Google ipe èmi èmi ọ̀rẹ́ Buhari rè àwọn èèyàn lè arrest ẹ̀ gan ìjọba lè arrest rẹ̀ wọ́n lè arrest rẹ̀ so bẹ́ẹ̀ náà ni kíyàn o níbàtàn pẹ̀lú ọlọ́run o ní nkankan pẹ̀lú ọlọ́run ẹnìkan wá dúró wọn sọ pé ẹni ọlọ́run ni inú òbí ọlọ́run alqawlu ala Allah bí ẹni pé ọ̀hún sọ ń tọ́ mà nípa ọlọ́run ìmọ̀ pé ẹni tí kìí ṣọ̀rẹ́ ọlọ́run lọ́rẹ́ ọlọ́run qawlun ala Allah ẹni tó jẹ́ ọ̀tọ̀ ọlọ́run ọ̀ wá ń pè ní ọ̀rẹ́ ọlọ́run inú òbí ọlọ́run ọba pé ah ṣé mi ni mo sọ fún ọ àǹtà àìlẹ́mú àmì lọ ṣé wọ́n lọ mọ̀ ní abẹ́mi mọ́ ni mà èèyàn ò súnmọ́ mi ìyìn sọ fún ọpẹ́ ni mi ni bẹ́ẹ̀ náà sì ni tọ́lọ̀ ń bá péyàn pé ẹni òun rèé kéèyàn takò ìbínú ńlá ni so kí wá ni ẹ fi mọ̀ pé lágbájá ọlọ́run ọba pè lẹ́ni rẹ̀ pẹ́ ni òun rèé òun náà ni pé àwọn ànábì ọlọ́run ọba àìdáòtú ìjẹ́ni ọlọ́run wa àwọn sọ̀hábà ànábì anabi sallallahu alayhi wa sallam ló dìídì sọ ipa àwọn ẹni wọ̀nyí as-sabiqun al-awwalun was-sabiqun al-awwalun min al-muhajirin wal-ansar wal-ladhina taba'uhum bi ihsanin radiyallahu anhum olùwà ní àwọn sọ̀hábà yìí tọ́jẹ́ ní àkọ́kọ́ àwọn tí wọ́n ṣe hijira àtàwọn tí wọ́n wá sí táwọn gangan gba àwọn tí wọ́n ṣe hijira láàyè olùwà ní mo ti yọ́nú sí wọn لقد رضي الله عن المؤمنين إذ يبايعونك تحت الشجرة olúwa ní gbogbo àwọn tí wọ́n bá wà nábì ṣe bẹ́ẹ̀ àtúrẹ̀dọ̀wán tó ṣe bẹ́ẹ̀ fún ọ olúwa ní mo ti yọ́nú sí wọn gbogbo àwọn tí wọ́n jago Badr olúwa ní mo yọ́nú sí wọn irú àwọn ènìyàn tí wọ́n bẹ́ẹ̀ lè takò èyí ó sì àgbákò wájú ọlọ́run tí wọ́n bá takò ẹnìkan nínú wọn èyí ó dáràn níwájú ọlọ́run ọba nìyí so ibi tá a ti lọ òun ni pé àwọn yahudi àwọn nàṣọ́rọ́ ká sọ́ra fún ìwà wọn ìmọ̀ sọ pé ẹni ọlọ́run ni mí àbẹ́ni ọlọ́run ni wá àbẹ́ni ọlọ́run ni ọ́ wòlíì ni ọ́ àwọn wòlíì rẹ̀ àwọn wòlíì rẹ̀ àwọn wòlíì wọ́n jòkó kalẹ̀ gbá yìí à wòlíì ni náà wòlíì lèmi náà wàláì ọ̀tàkù ọ̀tàkù lànà ọlọ́run yányán ìṣesí àwọn yahudi ni àbíkẹ́ wọn ni gbogbo ọmọ lọ́rin wọlé ni wọ́n ah sí gbogbo ọmọ èkó sọmọ náà làwọn gbogbo ọmọ ìbàdàn ọmọ náà làwọn gbogbo ọmọ jẹ̀bú ọmọ náà làwọn ah ẹni tó bá ṣe rere tó ní iman tó jòkó tó sì tẹ̀lé àṣẹ anabi sallallahu alayhi wa sallam òun ni ó wọ àlìjẹ́nà ọlọ́run ẹni tí o bá ní iman bó ṣe lè wù kírù lè orí kò sí ní tó kọ́ ọlọ́run pẹ̀lú ọmọ ìlọrin sọ́lọ́n ti ẹ̀gbọ́n ti ń jẹ́ kí n bolo ní Ìlọrin gan wà kọ́dà kí ọjọ́ ọmọ ká kí ọjọ́ ọmọ ká Abu Talib Abu Lahab wàlá ọ̀yẹ́ kó tó wa ọ̀yẹ́ kó tó ní wàásí fún mẹ̀dá mànìyàn mọ̀lẹ́bí anabi ni wọ́n jẹ́ gangan ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ anabi sallallahu alaihi wasallam kẹ́ni amani àwọn ẹ̀jẹ̀ àwọn ẹni ọlọ́run ẹ̀ wọ́n náà ẹni ọlọ́run ò lè ah àwọn ẹ̀jẹ̀ anabi sallallahu alayhi wa sallam abi lahab tabbat yada abi lahabi wa tab ma aghna anhu maluhu wa ma kasab sayasla naaran dhata lahab ẹ̀wọ̀n kan abi ara wọn immediate family anabi sallallahu alayhi wa sallam ni family gidi gẹ́gẹ́ tó súnmọ́ ọmọ Quraish ni Banu Hashim ni ọlọ́run sì ni yọ wọ iná ọlọ́run ọba látara pé kí ni kò tẹ̀lé àṣẹ ọlọ́run torí náà ntí súnà fẹ́ là wá lójú fún leléyìí ká lọ́la ju ẹ̀sìn ká mọ ẹni tí ká mọ ntí a bá tọ́ ẹ ká mọ nínú ẹ̀sìn ntí òye ká fẹsẹ̀ tẹ̀ ntí òye ká fẹnu tẹ̀ à ń fẹnu kọ tá mà ká mọ pé pé láwájá ẹni ọlọ́run làkàṣègbè ẹni ọlọ́run àfa kìnnì kan ẹni ọlọ́run wọn bẹ lálẹ́ jẹ́ náà báyìí ọlọ́run sàlékún kẹ́ fún wọn irọ́ ọlọ́run kẹ́ wọn láàwì ọlọ́run kó kẹ́ wọn àmọ́ àlékún tálọ́ sọ fún ọ kó kẹ́ wọn tẹ́lẹ̀ torí eléyìí qawlun ala Allah bí ẹni pé yẹn ń sọ̀rọ̀ òun sọ fọlọ́n kọ́ ń kọ́mándì ọlọ́run pé mo ti mọ̀ yìí tó ṣe ọlọ́run wa ni antum a'lamu mọ̀ ní ayé anabi sallallahu alayhi wa sallam ẹnìyẹn ó kú sójú ogun ni ṣe pé tá a bá rí kéèyàn lójú ogun tó sì kú síbẹ̀ ẹ rí i pé a máa sọ pé ikú ṣahidi náà ni ó kú òun ìtumọ̀ ikú ṣahidi ni pé ẹni tó kú sójú ogun ó dàrú ẹnìyẹn kò ní nídìí kí wọ́n wẹ̀ ẹ́ ibi wọn kékeré sí wọn la wọn kàn lọ lè bò wọn mọ́lẹ̀ ni ẹni tó bá kú sójú ogun bẹ́ẹ̀ ni ẹ ṣe kú sójú ogun làwọn sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ nípa ọkẹ́ ah, ẹni rí lọ́lọ́ yìí gíní kan lọ́lọ́ yìí anábì ní ẹ̀ka ẹ̀ ẹ̀ mà bí ó ṣe iṣẹ́ búkẹ́tẹ́ mà ẹ̀ mọ́ tó ṣe gbẹ̀yìn ẹ̀ mọ́ tó anábì sáwọn ń sọ àwọn oríṣiríṣi fún ọ pé tó náà ìfi ń dá pé kán mú ẹnu wọn lọ́wọ́ láti máa là á mọ́lẹ̀ ìpè lágbájá ẹni ọlọ́run ni àbí làkásìgbèsì ń bẹ lálẹ́ náà ìjọ kan náà ẹnìkan wà ní ojú ogun ìgbà tí ń ja ogun anabi sọlọ sọlọm wa ní sẹríbísì ńlọ yìí tí sì ń ja ogun yìí ẹ eh, ọmọ náà sì ni ọ sọ̀hábà yìí wá ní wọn wò pé ẹni tí ń sakitiyan báyìí ló sàn wò pé ah tí ń jagun ó ní jagun yìí ní sàn pa àwọn èèyàn ní pa àwọn èèyàn ní pa àwọn èèyàn lọ onígbà tí ó yà òun sàn tẹ̀lé lẹ́yìn òun wà lẹ́yìn rẹ̀ onígbà tí ó kàn yá báyìí bó ṣe fi kó fẹ́ sa ẹnìkan báyìí ẹnì ń yẹ ẹnì ń kàn sa ni bẹ́ẹ̀ ni ó ṣe sa báyìí onínú kan bí pé yé èmi lágbájá sá bó ṣe gun ara rẹ nu ó gun ara báyìí ẹ̀mí sì bọ́ lọ́rùn ẹ̀ ló wà ní Allahu Akbar wọn padà sọ́dọ̀ anabi, pé ah ànábì òdodo lọ̀rọ̀ rẹ lágbájá tó nípa ọmọ náà ni pé òun sì padà rápẹrẹ ńlá rẹ lóòótọ́ so ń tó ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ ń tó ṣẹlẹ̀ sí ni so náà ni kéèyàn ọmọ ṣẹ̀rí kó làkọ́ dọ́ lójú pé ṣẹ̀rí ní ṣe báyìí yìí wọn ò túmọ̀ sí pé kọ́ wa là mọ́lẹ̀ àwọn alágbájá a ẹni ọlọ́run fa ẹni ọlọ́run so lẹ́yìn náà wọ́n tún lè wá sọ nísìn wọ́n lè mọ ẹni wọ́n tún ní ọ̀sẹ́ ni ọlọ́run a ní ọ̀sẹ́ ni ọlọ́run inna awliya allahi la khawfun alayhim wala um yahzanun n ta n sọ òun ni pé èèyàn gbọ́dọ̀ pinyàn lẹ́ni ọlọ́run alladhina amanu wa kanu yattaqun gbogbo ẹni tó bá ti jólùbẹ̀rù ọlọ́run tó jó nígbàgbọ́ òdodo ẹ dákun bóòlù sì fẹ́ jó níbẹ̀rù ọlọ́run bá ma olúwa ló mọ̀ olúwa ló mọ̀ wàláyé téèyàn bá gbọ́ ọ̀rọ̀ àwọn alùsùnà yìí ti ń jẹ yóò rí i pé wàláyé very simple arithmetic, arithmetic ni nítorí ti rọrùn jù ni ó là nínú wàhálà àmọ́ pé nítorí fa ni pé làákàyè tiwa yìí ó ti dọ̀tí wọ́n ti fi nǹkan kí nǹkan dọ̀tí rẹ̀ àwọn wáàsí kí wáàsí àwọn fáírọ́ọ̀sì kí fáírọ́ọ̀sì ti wọ̀ ọ́ àwọn àgbà pé kò sẹ́nìkan pé ẹ́ àwọn bàbá àwọn ẹni ọlọ́nu nìkan àwọn ẹni ọlọ́nu ta ló ń bolẹ̀ ti rẹ́ẹ̀rì ẹ wa a challenge yín ipe ẹtẹ ẹdá kọbi tí sàábẹ̀ kan ti pe sàábẹ̀ kan lẹ́ni ọlọ́run ẹdá kọbi tí tábìí kan ti pe tábìí kan lẹ́ni ọlọ́run ntọ́ ẹ ká wí gangan náà la nẹ́bi sọ fún wa pé sọ pé ahsibuhu kadha wallahu hasibuhu wala udhakki ahadan ala Allah mo rò pé nire ni èèyàn firi irú yóò nǹkan kò ní tí àwọn aráàlú wa yìí lọ́rùn ẹ bá ní àwọn bàbá kìíní bá ní àwọn àfàṣà rúmi kọ́ ni àròpẹ́ ni ọlọ́run ni wọ́n <laughs> ó ní òun rò pé ni ọlọ́run ni wọ́n wàláyé ti ń jẹ́ mọ́kìfù islam gangan nù stand islam gangan nu pé mo rò arò pẹ́ni ọlọ́run ni wọ́n pé baba kìíní ń kọ́ arò pẹ́ni ọlọ́run ni wọ́n àmọ́ ọlọ́run mọ̀ wọ́n jù wá lọ làkàṣègbè ń kọ́ àfa làkàṣègbè arò pẹ́ni ọlọ́run ni wọ́n àmọ́ ọlọ́run mọ̀ jù wá lọ wàláyé yẹn bọ́ lọ́wọ́ wàhálà gbogbo ẹni tí máa ń bẹ láyé àfahàn tá nàbí bá dakọ nìkan ń pé ẹni ọlọ́pẹ́ ẹni àlìjẹ́nà làwọn ẹni yìí ń gbọ́dọ̀ dáwọ́tò ẹ̀ ẹ̀ wọ̀ nǹkan so bí ilé yóò ti rí n ti ń jẹ́ ìlànà tí mùsùlùmí máa ń tọ̀ látara pé tí òfin ní fara jọ yahudi àwọn yahudi náà náà máa ń kàn mọ́lẹ̀ nípa ẹnìkan ò lè wà àbí wọn tó bá jẹ́ yahudi ìfọ̀rẹ́nimọ́ ni ìrírí ẹni ni àbí kó jẹ́ christian ìfọ̀rẹ́nimọ́ ìrírí ẹni ni lẹ́yìn náà kẹ́yìn wá ní ẹwà wọlọ́ wá ní bala man aslama wajhahu lillahi wa huwa muhsinun inshallah tó bá di ní ọ̀la òun ni a máa bá lọ so látara pé kí ni àyà yẹn ó jọ ìmọ̀ra wọn ni àmọ́ tí afẹ́rí kọ́lẹ́kọ̀ọ́ níbi eléyìí òun ni pé ká rí ìwà tí ò da táwọn yẹ̀wúdí ń wù tọ́lọ́ ló ọ̀fẹ́ òun ni kí wọn a máa fọra wọn mọ́ jọra wọn lójú náà ni gbogbo ẹni tí bá ń ṣẹ̀sìn yẹn gbọ́dọ̀ jọra rẹ̀ lójú o wọ́n gbọ́dọ̀ jọra rẹ̀ lójú ẹ wọ anabi sallallahu alaihi wasallam ó ní lára àwọn tí wọ́n kọ́ káàbùkù níwájú ọlọ́run tó bá dé jọ́gbìn nàlkìyàmà àwọn tí wọ́n ṣẹ̀sìn ẹlẹ́sìn ni wọ́n kódà wọ́n gbé ẹ̀sìn yẹn àwọn gan gbà pé àwọn ṣẹ̀sìn níwájú ọlọ́run àwọn kọ́ni àfa ti ń kọ́ ọmọ ń kéwú àbáfà tó mọ kùránì ká ti ń kọ́yàn ní kùránì yóò dọ́dọ̀ ọlọ́run yóò gbà pé òun ṣe dáadáa ọlọ́run yóò kúrọ́ ní ọ́ òun ṣe dáadáa kankan ẹ̀wòrú ẹni yẹn kọ́dà lómi tó mọ̀lẹ́ ọlọ́run wọlé àfa mi ọlọ́run gbàdúrà ọlọ́run wọlé àfa mi ni tó pé dọ́dọ̀ ọlọ́run jọ̀wọ́n ní ni ò ní iṣẹ́ kankan bẹ́ẹ̀ náà ni ẹni tó ipò náà ń jagun sójú ọ̀nà tọ́lọ́hún yóò jagun kú sójú ọ̀nà ọlọ́hún ọlọ́hún ni kìlọ̀ sí olóhùn jagun kú ni ọlọ́hún ni àní ò ní iṣẹ́ kankan lọ́dọ̀ tèmi ẹlẹ́kẹta bàbá olówó ọ̀nàwó fa ni owó tó ní iná fi ṣe tọ́lọ́hún ó sì na kú ó dọ̀rọ̀ ọlọ́hún ọlọ́hún ni ò ní nkankan lọ́dọ̀ tèmi kìlọ̀ fa ọlọ́hún ni ò ṣe nítorí tèmi ẹ dákun ẹ yóò sì máa pariwo rẹ̀ nílé ayé pé lágbájá yọ wọ àlìjánnà mọ́ pẹ́ nìkan pẹ́ ní ọlọ́run ni ntọ́ bá mọ̀ n pe ń pa rẹ̀ dé tó wà pẹ́ ní eré tọ́ ah làgbàjá àbálàgbàjá dé ah, ọkọ̀ wọn kéwú wọ́n sì fi tẹ̀mítẹ̀mí kọ́ wa tọ́ ọlọ́run fèrèjì wọn ọwọ́lọ́ mọ̀ wọn àwádùn pẹ́ ní eré ni wọ́n dé àmọ́ wọ́n mọ̀ ju àlọ́ òfurì wájú ọlọ́run làgbàjá ah ìjagun sùn yóò nà tọ́lọ́run lágbájá aa ah, wọn náwó sọlọ́n bẹ́ẹ̀ bá ti ń sọ fún bọ́ọ̀nù náà kàtá nìsí kò ní ah, ẹni ọlọ́ ah ntọ́ hàn sí wa nu tó ọlọ́run wọ́n lọ mọ́dé pẹ́ni ọlọ́run ni ó firi nù so ilé ilẹ̀ kọ́ ẹ̀sìn tó bá ní pé èèyàn ń lẹ́kọ̀ọ́ ẹ̀sìn èèyàn lẹ́kọ̀ọ́ Islam ìdí jẹ́ pé èèyàn lẹ́kọ̀ọ́ nípa ti ẹnu máa ń sọ jáde so abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala kó mọ́ ṣàjẹ́ kí àgbóyè ẹ̀sìn náà kó ṣe fún wa kó jẹ́ kó yẹ wa jù báyìí lọ ẹlòmíì rí ti máa fọ́ mi tó bá jòkó sí báyìí yé ìdíjà wàláì kò yé èèyàn ni kò yí ọ ni bí ṣe máa rí gbà àwọn olóńtú àbámọ̀ dídá máa ń sọ tó bá débi irú àwọn ọ̀rọ̀ báyìí wọ́n máa sọ pé ara lọ́rin hey ẹ̀ ń tanra yín jẹ́ so ìtawọ̀ tí a wíwọ̀ àwọn àti èsè lọ́rin àwọn bí Ìlọrin lèmi náà àbí kọ́dà ní mùsùlùmí ni ìgbà táwọn ìmọ̀ sọmọ ilé ẹni ọlọ́run níbà <laughs> ọ̀dà inú àwọn ilé tẹ̀mọ́ pè ní ẹni ọlọ́run bẹ̀lẹ̀ náà ti jáde ọlọ́run takọ ẹ̀sìn wí lélẹ́yìí tani ẹgbẹ́ kó tani ẹ̀fẹ́ kó gbé mọ̀lẹ́bí rẹ̀ tóbi kò sẹ́ni tí ẹ̀fẹ́ àmọ́ ń takọ ẹ̀sìn kọ́ wa agbọ́dọ̀ lónìí àbí gbogbo àwọn àfa àlọ́rin ẹ̀ tó bẹ́ẹ̀ kẹ́lẹ́ yọ sàrùmí kò mẹ́ bẹ́ẹ̀ bá ti ẹ̀ yọ àfa àlọ́rin ò pé mo fi ọlọ́run bá búra àfa àlọ́rin ò pé nù tẹ́ bá lẹ́ ń kà so òun ni pé ntọ́lọ́wà wí ibẹ̀ náà ni náà lágbọ́dọ̀ wí ọ̀rọ̀ ọlọ́run ọba sí sokolo ń kó fún wa hadha wa sallallahu muhammadin wa alayhi wa sallam wa sallam naam. oníbẹ̀rẹ̀ ni asalaamu alaykum. wa alaykum salaam. is it good to be observing special nawafil at tenth twentieth and twenty-seventh of Ramadan as people normally say. first to first ten of Ramadan is blessing second Twenty of Ramadan is forgiveness and, and last of Ramadan is Jannah. Please, does Prophet Sallallahu Alaihi Wasallam said so? Naam. Kéèyàn ó ní náfìlà kan pé tí náfìlà tí àwọn ìbá di mẹ́wàá àbí tó bá di mọ́kànlá tó bá di twenty one àbí tó bá di twenty seven gbogbo àwọn nǹkan wọ̀nyí anabi sallallahu alayhi wa sallam kò fún wa ní ru àwọn náfìlà báyìí kò fún wa ní ru àwọn náfìlà báyìí kódà mi bẹ́tà tó máa ń yàn náà wọn ní jimá tó bá gbẹ̀yìn náfìlà kan wà ń bẹ wàláhi anabi ò fún wa ní ru náfìlà yẹn ó yẹ ká jìnnà sí i níta anabi ò bá ti fún wa nípa ọ̀rọ̀ ẹ̀sìn àdáadáalẹ̀ ní ń jẹ́ ó sì jẹ́ kí wọ́n máa ṣẹ̀sìn àdáadáalẹ̀ anabi lolúwa bá rán sí wa òun náà la gbọ́dọ̀ máa tẹ̀lé nípa ìṣẹ̀sìn ẹ̀rí ní ìsàmà bíi wá pé talẹ́rí tó ń takò Ramadan rí bí ká má gbààwẹ̀ Ramadan talẹ́rí tó takò kò sí gbà tó ṣe pé anabi sallallahu alaihi wasallam ló ṣe kí ni òun ló fún wa ẹ wò talẹ́rí tó takò àwọn ẹjọ́ Monday rí talẹ́rí tó takò àwẹ̀ ayamul bidi rí talẹ́rí tó takò àwẹ̀ ọjọ́ Alámísì rí gbà tó ṣe pé kí ni anabi sallallahu alaihi wasallam ló fún wa àmọ́ àwọn náfìlà yìí àwọn kan ni wọ́n ń rorí nìkan wò ó nígbà táwọn bá di mẹ́wàá àyànná fìlà báyìí jọlọ bá di twenty one àyànná fìlà báyìí jọlọ bá tuntun twenty seven àyànná fìlà báyìí so kò bá a mu anabi òun ni ẹ jẹ́ kó fún wa ní ẹ̀sìn ká sì gba tító pẹ̀lú rẹ̀ náà so ẹni tó bá ń bá wọn yàn án kọyà má bá wọn yàn án má o so kọlọ̀ wa kí ó ṣàlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa naam. asalaamualeykum. wa aleykum salaam. ẹ fún wa ní ẹ̀rí nínú ìlànà ànábì ẹni tí ó bá ń sọ ọ̀rọ̀ tí kò yẹ nínú ẹ̀sìn láti máa ṣàlàyé wọn. naam ìpẹ́ni tí ó bá ń sọ tí kò dáa nínú ẹ̀sìn ká ṣàlàyé pé lágbájá ti ń ṣe yìí kò bá a mú so olùwàbà subhanahu wa ta'ala ó ní lóhinna alladhina kafaru. من بني إسرائيل على اللسان داود وعيسى بن مريم ذلك بما عصوا وكانوا يعتدون كانوا لا لا ينهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون قل وبانك ابن ولو بابا وبنو إسرائيل لا تنو النبي داود أتى النبي عيسى ابن مريم wọ́n ṣépèlé wọn kílẹ̀ pẹ̀tàn sẹ́yìn wọn ni pé wọ́n ń ṣe lọ́hùn olúwa wa ní kílẹ̀ ṣẹ̀ tí wọ́n ń ṣe ẹsẹ̀ wọn ni pé kánú la yatanahawna an munkarin fa'alu tó bá rẹ̀ ń ti ń ṣàìdá wọn ò ní sọ fún un wọn ò ní kọ́ wọn ò ní sọ àwọn èèyàn lára nípa rẹ̀ wọ́n lè mọ òkú ẹja filẹ̀ náà ní kí ló dé ẹ eh, àwọn náà ni à ní sọ fún wọn àbí agbọ́dọ̀ sọ̀rọ̀ wọn àbọ̀ máa fà ní agbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ̀ so wọ́n sá máa wọ ọ̀hún kankan ní wọn láwọn òfin ní sọ olúwa ní ìbínú ọlọ́run padà bá wọn ni ṣe rí n tó burú n tó kàn lágbára jù ó ní pé kéèyàn ó fẹ́ ṣe ìkìlọ̀ fún yàn kọ́mọ jẹ́ pé nítorí tọ́lọ́run lèyàn fi ń kìlọ̀ fẹ́ni òun òun ló le jù tó pẹ́ ni tí ń kìlọ̀ òun náà yóò padà wá di pé yóò jẹ ẹni ẹ̀bi lọ́dọ̀ ọlọ́run tó bá rẹ̀ ti ń ṣàìdá ó sì ní àwọn stages gẹ́gẹ́ bí islam ṣe là kalẹ̀ bí wọ́n ṣe máa ń sọ̀rọ̀ yàn ẹni tó bá ń ṣe ìbàjẹ́ ẹ̀sìn tí ń ba ẹ̀sìn jẹ́ tó pé ń bàjẹ́ pẹ̀lú lẹ́vù lẹ́vù tí bá fi ń ba ẹ̀sìn jẹ́ òun lẹ́vù nílẹ̀ inú òfin àtàkì rẹ̀ tó apẹ́ni tí ń ba ẹ̀sìn jẹ́ lójú gbogbo ayé ni ẹ̀yin náà àtàkì rẹ̀ ju gbogbo ayé kódà kò ní ìdìkẹ́ dọ́dọ̀ rẹ̀ tẹ́ bá ráǹfààní àti dọ́dọ̀ rẹ̀ wà bí àwọn nẹ̀ẹ̀má tẹ́ bá ráǹfààní dọ́dọ̀ rẹ̀ ẹ̀ tẹ́ máa ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn káwọn tí ń gbọ́ ọ̀rọ̀ ń kọ́mọ tibẹ̀ lọ lè sọnù abọ́kẹ́wá ní ìrì náà ìrì ìbà sọ̀rọ̀ náà kí n tó wá bẹ̀rẹ̀ sí ni máa ṣàlàyé ọ̀rọ̀ o sì gbọdọ sọrọ rẹ̀ nta torí pé kí ni òun náà sọ aburú òun níta kò sí aburú òun níta ọ máa sọ fún náà ni pé ẹka ẹ má máa ṣerú nǹkan báyìí má kọ̀ dáa àmẹ́ni tó yẹ pé ń saburú òun sì ń sọ fún ọ wá tún dìídì wá ta ìpè àwọn déńdé tẹ́nìkan kan máa ń báyìí nínú yàrá ah, ah. aláburú bí yóò ṣe jala burú náà ni kéèyàn ò rí ẹni tí pé ń ba ayé jẹ́ gbangba kéèyàn wá dákẹ́ aburú ń tọ́wọ́n dá gẹ́gẹ́ bí ẹni tó ṣe pé déńdé ti ń dá aburú sínú ilé tọ́wọ́ á pariwo rẹ̀ ń ta bákan náà ni àtẹ̀ntó dákẹ́ tó rẹ̀ ń ti ń ba aburú ti ń sa aburú ta gbangba tí ò sọ àtẹ̀ntí òun náà lọ lè ń pariwo ẹni tí aburú rẹ̀ ò jáde bákan náà ni wọn so òun ni pé èèyàn gbọ́dọ̀ ìsọ́ra fún àyà alukur'an tí mo kà yìí bí kọ́ wọ́n pé yọmọ wa báyàn wallahi èyí sì máa ma ń ba tiẹ̀ jẹ́ ń tí ò ṣe ń sọ pé ó ṣe wallahi ń tọ́ wọn lórí ìbínú so lẹ́yìn náà àmọ́ wa ń rẹ tó bá tí ì bá sì làákàyè ẹ̀sìn sanbansa ni lómi lé ní ẹ dákun sí adúrú sí ń darú mùsùlámù yìí sí káwọn wá takora wa lọ́wọ́ kàn ẹ kàdíríyà takò tìjàníà wọn ti àwọn àwọn àwọn sufi wọn takò alùsùnà alùsùnà takò sufi àwọn tíyà náà takò kìnìkan àwọn kìnìkan náà takò kìnìkan wọn àdìkọ ẹnìkan ní kèfèrí wọn àdìkọ ẹnìkan ní kan àṣìbìtì islam dé lónìí yìí ọ ìfìlà kan ìyàwó yẹn ṣeré níjẹba wọn kódà gbogbo ntí ṣẹlẹ̀ sí wa ń gbèsè ayé gan yóò jẹ́ ká mọ̀ pé irọ́ lọ irọ́ lẹ̀ ń pa ẹ̀dá kò jẹ́ nìkan lè mú ìrẹsì àti ìyẹ̀pẹ̀ kọ́ mọ jẹ́ papọ̀ a select rẹ̀ pé a ìrẹsì níyà yín kí ayé ń yọ àwọn òkúta yìí dànù bó láti wá máa wọ ẹ̀sìn tánàbí sí ni pé àwọn èèyàn bẹ̀ sìn igi táwọn náà sì ń rí taba ẹni ìjọ kan sọ̀rọ̀ kan ó ní pé ẹ̀yin súnà yìí gan ẹ̀yin náà ń takura ẹ̀mú ní ń súnà méjì wọn ní takora wọn ẹnì kèé yà so ń súnà nù àwọn méjèèjì ni ẹnì kèé ṣe onísúnà nù àwọn méjèèjì wàláhì tó akpọ́nú súnà bá ní àwọn méjèèjì wọ́n yà yà yanjú tó bá ń jẹ́ àìgbọ́ra ẹni yé àfi kó jẹ́ pé àìgbọ́ra ẹni yé tó pé kò sọ́nà náà ẹ máa rí yíwọ̀n ní pé kí jẹ́ kí bá rẹ ni sọ̀rọ̀ kí jẹ́ alùsùn náà rẹ ni àmọ́ tẹ́lá fi pẹ́ nìkan wá di kàngbọ̀n tẹ́lẹ̀ jáde síta tẹ́lẹ̀ jáde síta tọ́jọ́ ń fúnra wọn ní èsì kẹ̀kọ́ ẹnìkan èso ń súnà náà àwọn méjèèjì ẹnìkan èso ń súnà náà ẹnìkan ń parọ́ láàrin àwọn méjèèjì ni so òun ni pé kéèyàn orí ti máa ń jẹ́ ní tí òdánù rẹ̀ sí kéèyàn yanjú ẹ̀ kó sì tó burú ń bẹ̀ ẹnìyẹn kàn ní ti kó sá mójútó ìkìláàsì nínú ẹ̀mí rẹ̀ so wallahu a'lam naam. Assalamualaikum staff. Waalaikum salam. Please explain more details about our people gather together for prayer, e.g. Asalatu, because we have one or two sisters here. We want to introduce Sunnah to them. Naam, ó ní pé kí èèyàn ó kóra èèyàn jọ pàǹsẹ̀ ẹ̀ẹ́dẹ́kiri jàmáyé so àbí à ń ṣe àdúrà ní àpapọ̀ àbí à ń ṣe àsálàtù lápapọ̀ ẹ̀jẹ̀ kájọ máa hó ṣe rí al-ijtima ọ̀rọ̀ kan bẹ tó ipò gbọdọ̀ yé wa ṣe rí kíní yẹn náà ni mo lákìsí pé kò yé àwọn tí wọ́n ń láwọn ń wá sórí rédíò àbí wá sórí tẹlifíṣàn sọ̀rọ̀ nípa pé sáà lè máa ṣe zikiri jama'i tẹ́bá rí gbogbo ẹ̀rí tó máa mú wá ẹ̀rí ijtima'i lè díkìrì náà máa mú wá kìí ṣe ẹ̀rí díkìrù jama'i ṣẹ́rí ijtima'i lè díkìrì kíyàn kójọ nítorí ìrántí ọlọ́run ó yàtọ̀ fún díkìrì jama'i díkìrù jama'i òun náà ni àdíkìrì tíyàn máa sọ lẹ́nu. So, tó kí gbogbo yín ẹ máa wá wí papọ̀ lẹ́nu kan náà àbí kẹ́nìkan máa léèdì káwọn kan máa wá wí papọ̀ lẹ́nu kan náà òun náà ń pè ní zikiru alìjìmáì sẹ́wárí ìṣìmáwò lè dí kí o kójọ nítorí àdíkiri ẹ bá ṣe kójọ yìí nítorí kí la fi kójọ àdíkiri nítorí pàǹkà al-Qur'an nítorí ọ̀rọ̀ ẹ̀sìn wa kò sẹ́ni tó ta kò yé òun ìṣìmáwò lè dí kiri òun ni gbogbo ẹ̀rí tẹ́ máa ń lò ẹ̀wọ̀n kéèyàn ní pé ń jọ́ kan Nabi sallallahu alaihi wasallam jáde wọ́n wá rí àwọn èèyàn wọ́n wá péjọ rogodo anábì wa ń bi wọn pé kí lẹ̀ ń ṣe ẹ̀wọ̀n kan sẹ́mọ̀ náà ni ẹni tó bá ń jẹ́ wa man lam yaj'al Allahu lahu nuran wa ma ẹni tí o bá ti sí ìmọ̀lẹ̀ súnà nínú ẹ̀mí rẹ̀ kódà bó bá kéwú kódà bó bá ń ka ẹ̀rí báyìí ẹ̀ ní rí ìmọ̀lẹ̀ ń bẹ̀ kò ní rí náà rí ìmọ̀lẹ̀

anabi wa ni a ah, ṣẹ́rí tí mo fi béèrè ni pé lam astahlifukum tuhumatan lakum gba tí mo ní ẹbúra kìí pé mo ń kẹfí sí yín kìí pé yín suspect yín pé ń sàbúrú àmọ́ olúwa ń rán àwọn màláíkà sí mi pé òun fi ẹ̀yin tẹ́ ń ṣe zikiri tẹ́ rántí òun òun fi ń ṣe fáàrí mo á fẹ́ mọ̀ bóyá ń ń ṣe nù sàn pariwo nu tí wọ́n ń ṣe papọ̀ nu irú ẹ̀nà tó wá tó ṣẹlẹ̀ láyé Muawiya náà àdìsí ẹ̀ ń bẹnu bọ̀kọ́ nínú sọ́yìn Muslim Muawiya náà ráwọn kan àwọn náà pé jọ so ẹ̀ mọ̀ nísìn kó jẹ́ pé à ní microphone tàbí kò sí microphone ń jọ̀hún kákan wá jókòó kí bí ṣe ń bá wa sọ̀rọ̀ yìí kí n má sọ̀rọ̀ kẹ́nìkan wá mọ̀ bọ́ ọlọ́kọ̀ kẹ́kọ̀ọ́ wá ní ẹ kílẹ̀ ń sin wá ní à ń ka alukur'an ni ẹ búra pé ń tẹ̀ ń sin ni wàláì kur'an là ń tu ẹ̀ẹ́n ah ẹ̀yin náà ní wákàkiri ṣé ẹ ti gẹ́ẹ̀tì báwọn ó ti yàtọ̀ sí pé láìlà ìlàlà láìlà. bọ́lá fẹ́ pàmò àbí fóònù ẹ ti máa gbọ́ ariwo yóò ṣe yé yé yé so bá bá ti yọ ló ti mọ̀ pé àwọn tó ń wí nìyí ẹ ti rí pé kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nù ń tẹ́ ń ṣe kọ́hún so náà ni kí ọmọ péjọ sàṣàlátù péjọ ṣe síkìrì péjọ ṣe kíní kan kò sẹ́ẹ̀rì fún un irun lànà gbogbo akọ̀dé gẹ́rì tó mọ̀gbọ́dọ́ bí alayhim wala ddallin káwọn ni àmín bídíà ni n kálukú ṣe àmín tiẹ̀ so àmọ́ àmín bídíà so. so kí wọn ò ní ká ṣe kó ṣe the same nítorí fi ń sẹ̀rí nu o labẹ́ìkì allahumma labẹ́ìkì tá a máa ń ṣe ní hajj kò sẹ́nìkan tí ò ní ọyẹ ẹ máa ṣe papọ̀ nkálukú ń ṣe tiẹ̀ ni bẹ́ẹ̀ ni allahu akbar allahu akbar lásìkò ọdún ìṣìmáwò lè díkìrì kìí ṣe síkìrì jamaí kọ̀rọ̀ òye wọn so bí ó ṣe jẹ́ nìyẹn wallahu a'lam. oníbẹ̀rẹ̀ lábẹ́ ìgbẹ́yìn yẹn hmm. kásàdúrà kan ní ọlá iná àti iná ọlá fatia ọlá kúrò láwù lákùn. sẹ́rí ìṣètàwọ́sùl pẹ̀lú alukur'an kò sí ní tó burú ń àmọ́ nǹkan yẹn wà á kọ́kọ́ kàánà bí alákojú yẹn onitabat yada abi lahabin ma aghna anhu maluhu wa ma kasab sayasla naran dhata lahab wamra'atuhu ammalatal hatab fi jidiha hablum min masad ọlọ́run wọlá súra tí mo kà yìí súra tí mo kà yìí ọlọ́run mo ṣe sànù mi ṣe pé aya Qur'an lọ kà ọ̀họ́ àwọn tẹ́ bá ti ka tàbátì àdáwọ̀ yóò tètè kọ́kọ́ fi rége ńlẹ̀ yìí ná ah tàbátì àdáwọ̀ torí pé kí ni a ti kóòdù àwọn aya kọ̀ọ̀kan àwọn súra kọ̀ọ̀kan so sanabi náà ló sọ yín ló kóòdù ẹ̀ fún wa bẹ́ẹ̀. الذين جعلوا القرآن الدين أتي قرآن ولا ولا أتي تاجه ما بيطلعوا أبو تاجه ما سوكو بامو سبحانك نعم. اللهم سبحانك اللهم يحكي نشهد الله إلى أنت استغفرك الله وبركاته